كما باركت على علي ابراهيم في العالمين انك حميد مجيد السلام عليكم ورحمه الله وبركاته نعم افيكو فون عباده الله سبحانه وتعالى توتنكو يجوكو يجوكو ننو اشهر الاول آه الله سبحانه وتعالى tó fi àánú rẹ̀ kó wa papọ̀ lórí ìṣe ìrántí rẹ̀ torí kò sí ìrántí ọba dẹ́dà Allah subhanahu wa ta'ala tó tó ìmá wá ìmá nípa ojú ọ̀nà rẹ̀ bí a ṣe tẹ̀lé tá a fi súnmọ́ tá rí ìyọ́nú rẹ̀ à ń bẹ̀ kọ́mọ́sà ìyọ́nú sí wa kó má bínú sí wa kó jẹ́ ká bá níbi tí ó lérè kó fún wa ní ìmọ̀ àmàlù tí a fi bá ìyọ́nú rẹ̀ pàdé ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama torí tí èèyàn máa ń fi jẹjà tí tèèyàn máa ń fi dá nínú gbogbo àwùjọ bí gbogbo ẹ̀ bá tiẹ̀ fẹ́ dàrú ó wípé kí èèyàn wá ìmọ̀ nípa òfin ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala kí ni tó pa láṣẹ nínú gbogbo condition tá a bá bára wa ká mú lò ká mú lò pẹ̀lú àníyàn àti bá ojú rí rẹ̀ pàdé ní gbangba ọjọ́ gbèǹdé alkiyama kí wá ṣìyẹn nìkan ká máa pèpè sí i látara ìmúlò yìí tí ó bá di wípé à ń rí ìnira tàbá à ń rí ìtasí látara wípé à ń pèpè pẹ̀lú múlò báyìí ká mú sùúrù eléyìí pàtàkì à ń bẹ ọba adẹ́dàá subhanahu wa ta'ala kó fún wa ní àwọn ìwọ̀ yìí pé kó má wàá dà wá lù wá láyà ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama kó gbà wá lẹ́rú pẹ̀lú rẹ̀ àwọn ọmọ ìyá wọn ń pè wọ́n dẹ̀ ń ṣèbéèrè níkọ̀kọ̀ léè tí ó lágbára lórí wípé ọ̀rọ̀ hijama cupping ní orí ìwá ìwòsàn débi wípé arí nínú àwọn ọmọ àyà ní bí ìjẹta ó ní àwọn ti fẹ́ ṣe báyìí o mo wá gbà níyànjú wípé rárá kó kóra náà inshallah alkarim pé lénìí a máa sọ̀rọ̀ briefly lórí rẹ̀ kí ó fi jẹ́ bí ìtọ́sọ́nà fún ẹnikẹ́ni tí ó bá ṣe ó bá fẹ́ ṣe afa Rasheed bàbá Ọ̀yọ́ wọ́n ní wọ́n ní arákùnrin kan tó máa ṣe tó máa ń ṣe inshallah alkarim tá a bá ṣe tán á béèrè arákùnrin yìí ká mọ irú èèyàn tó ń ṣe obìnrin náà tí ó bá wà around tó lè ṣe torí fún àwọn ọmọbìnrin wa táwọn náà bá ní bùkátà sí ká fi wá wọn kàn fún àwọn ọmọbìnrin wa tí wọ́n bá fẹ́ ṣe ìjàmà torí wípé pàtàkì rẹ̀ nínú sahih jami saghir sheikhna sheikh muhammad nasir na al-albani rahimahullah rahmatan wasi'a wa rahimahullah jami'a ẹgbà wa wá látọ̀dọ̀ afa hakim nínú tírà afa hakim tí sayiduna abu huraira radiyallahu anhu tó gbà wá pé kọ́lá rasulillah sallallahu alayhi wa alayhi wa sallam ipe òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam ó sọ báyìí pé akhbarani jibril annali hijama jibril ó fún mi ní rò wípé hijama ká máa dé ìgò dídé ni yóò bá ń pè hijab ọ̀nà ni hausa ń pè wọ́n mú nínú èdè lárúbáwá kádégò anfa'u ma tadawa bihi nas ó ní ó ní àǹfààní jù nínú tí èèyàn máa ń fi wá ìwòsàn on the authority of Abu Huraira anhu, he said, as reported in Hakim by Imam Hakim, that the Prophet sallallahu alayhi wa sallam said, "Akhbarani Jibril," that Archangel Jibreel alayhi salam informed me that he informed the Prophet sallallahu alaihi wasallam, and al-hijama that cupping the act of drawing blood with some instruments, drawing blood from the system, أنفع ما تداوى به الناس is the most beneficial of what one seek healing from. It's one of the most beneficial means of seeking healing. So it is that denotes that it is, you know, very important, very recommended. In another tradition by Anas bin Malik, radiallahu anhu, the Prophet ﷺ said, أمثل ما bihi al-hijama." the most recommended thing means of seeking healing that is what he recommends most as a means of seeking healing for us, al-hijama, is hijama, coping. Wal-qust al-bahriyu, and a form of hood, got from India, always put on fire to be inhaled. That's what the Prophet ﷺ said. In a form of scent, but it is It's put on fire. When you put it on fire, you now inhale the scent of it. Nínú ẹgbà wa mi tí sábẹ́ ńlá ni tó jẹ́ wípé ọmọ ọ̀dọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ni ọ̀gọ̀rọ̀ àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ nínú ilé rẹ̀ wa alaykum salam tala ọmọ ń gbà wá fún wa. Ó ní òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam sọ wípé ntọ́ dáa jù. téèyàn fi wá ìwòsàn ni hijama ìgò dídé àti kostul bahriyu óòdù ni tùràrí tí wọ́n máa ń dà sínú iná téèyàn máa ń fin wọ́n máa ń fin wọ́n tún máa ń fi ṣe oògùn míì náà ní sáìdì ilẹ̀ India ni wọ́n ti máa ń mú wa ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ ayáwa míì tí wọ́n ń ta àwọn nǹkan tíbù nabawi sallallahu alayhi wa sallam wọ́n ní èèyàn dà síná ni òórùn èéfín e-, e-, e-, rẹ̀ tó bá ń jáde èèyàn wà á fà mára èèyàn ó èèyàn ó fìn wọ́n máa ń fìn yẹn tiẹ̀ ni but èyí òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam ó recommend méjèèjì ó sọ nínú ẹgbàá wa mi ìwí tí Abu Hurairah radiyallahu anhu náà tún gbà wá tó wá nínú Sunan Abi Dahud wípé in kana fi shay'in mimma tadawwahuna bihi khair tí dáadáa bá ń wà nínú nǹkan kan tẹ́ ẹ máa fi ń wá wòsàn falhijama èyí tí dáadáa wà ń bẹ̀ jùlọ òun náà ni ìgò dídé nínú ẹgbàá wa mi òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ó sọ wípé láti fi hàn á wípé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ọba adẹ́dà ni tó fi ránṣẹ́ sí wa òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam ó ní. hatta usriya bi ní òru tí wọ́n mú mi rìnrìn àjò lọ sí sámà tí Allah subhanahu wa ta'ala tó lọ fi àwọn àmì rẹ̀ lóríṣiríṣi hàn òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí Ibn Umar radiyallahu anhu ma ṣe gbà wá wípé na ibn abbas radiyallahu anhu ó ṣe gbà wá wípé ma maratu ala mala'in minal mala'ika mi kọjá nínú àwọn agbo kan nínú àwọn agbo àwọn mala'ika ní òru yìí òru tí mo lọ sókè illa amaruni bil hijama wọ́n ń pa mí láṣẹ ní wípé hijama o hijama o hijama o nínú ẹgbàá wa mi òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ wípé ma maratu laylata usriya bi. بملأ من الملائكة إلا قالوا يا محمد مر أمتك بالحجامة mi kọjá nínú agbo kan nínú agbo àwọn màláìkà lókè ní òru tí mo lọ sí rìn àjò yìí àyàfi kí gbogbo wọn máa sọ fún mi pé kọlù ya muhammad rẹ muhammad sallallahu alaihi wa sallam mur ummataka bil hijama pa àwọn ọmọlẹ́yìn rẹ láṣẹ kí wọ́n máa ṣe hijama. Uh, in a tradition reported by Ibn Abbas Radiallahu anhu, he said that the night of Isra, when the Prophet sallallahu alaihi wasallam went to the highest heaven, he said, I never pass by the group, the congregation of the angels, except that they enjoin me that when you get back, that is when you get back to the surface of the heart, be take hijama, that is the means of healing you should stick to is hijama. In another tradition, the Prophet ﷺ said, I never pass by an assembly of the angels on the night I was made to travel up, except that kulluhum yakululi, except that all of them will enjoy me, tell me that alayka ya Muhammad bil hijama. We commend you, we charge you, O Muhammad, that you should be, you should use hijama as a means of healing. In another tradition, the Prophet ﷺ said, they say, Ya Muhammad, O Muhammad, mur ummataka bil hijama. Enjoined your ummah to take to coping as a means of healing. In fact, the Prophet ﷺ said, خير يوم تحتجمون فيه the best days that the best days, good for cooping, as a means of healing. Sab'a Ashara, the 17th of every month. Watisa Ashara, and the 19th. Wa Ihda wa and the 21st. Then he, he now said further, ما bimalain min al-malaika. I never passed by an assembly of the angels, Laylat Usriyabi, on the night which I was made to travel, the night of Isra, illa qalu alayka bil hijama ya Muhammad, except that they will tell me that, O Muhammad sallallahu alaihi wasallam, we enjoin you to take to hijama as means of healing. pé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ wípé ọjọ́ tó dáa jù téèyàn máa fi ṣe ìjàmà téèyàn máa fi ń dégò láti fi wo àìsàn òjíṣẹ́ náà sàlàyé sàlàm ní ọjọ́ kẹtàdínlógún oṣù àti ọjọ́ kọkàndínlógún àti ọjọ́ kọkànlélógún ó wá ní kì í ṣe báyìí nìkan o gbogbo ògbà tóun kọjá lọ sókè. So àwọn agbo àwọn màláìka wọ́n ń pa òun láṣẹ tó ń bá ti kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn pé a ọdọwọ́ rẹ o má fi ìgò dídé ṣeré láti fi wáwó sàn. àdébí pé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ yìí pé mani tẹ́jẹ́má lè sẹ́bi aṣara mina ṣahar wà tísẹ̀ aṣara mina ṣahar. وإحدى وعشرين كان له شفاء من كل داء ẹnikẹ́ni tó bá dégò níjọ́ kẹtàdínlógún èyàn twenty seven and seventeen tàbí jọ́ kọkàndínlógún ìyẹn nineteen tàbí jọ́ kọkànlélógún ìyẹn twenty first nínú ẹni oṣù kánẹlẹ́wò ṣe fa min kulli da yóò jẹ́ ìwòsàn fún kún òní nínú gbogbo àrùn tí ibà jẹ́. The Prophet sallallahu alaihi wasallam said in a hadith tradition reported by Tirmizi and uh, in the book recorded in, by Tirmizi and uh, reported by Ibn Abbas radiallahu anhu that the Prophet that Abu Huraira sorry that the Prophet sallallahu alaihi wasallam said whosoever does hijama on 17th or 19th or 21st it's of it's a <clears throat> a healing from all sorts of ailments that is why the prophet sallallahu alaihi wasallam said "Ninu ẹgbàá òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ báyìí pé man harada al-hijama ẹnikẹ́ni tó bá fẹ́ dégò falyataharra sab'ata ashara kó ṣọ́ kó wà dáadáa ìjọ tó bá jẹ́ ìjọ kẹtàdínlógún wa tis'ata ashara tàbí ìjọ kọkàndínlógún wa ihda wa tàbí ìjọ kọkànlélógún la. náà ọlọ́kùnrin. ẹ̀jẹ̀ ò ní pọ̀ fún yín lára débi pé yóò wá pa yín yóò wá fi sábàbí kú fún yín ẹ̀yin ò wí pé hijama tẹ́ ẹ ṣeun kò lè mú ikú wá. In another tradition, the Prophet sallallahu alaihi wasallam said he gave specific ailment the Prophet sallallahu alaihi wasallam said in the hadith reported by Ibn Umar radiallahu anhu that al-hijama al-ariq amthalu to conduct or do make hijama coping the first thing in the morning before you take anything is the best wafiya shifa'u wa baraka in it is healing and blessing of Allah subhanahu wa ta'ala وتزيد في الحفظ وفي العقل it increases one's memory and it makes it also increases your intelligence the prophet sallallahu went further فاحتجموا على بركة الله يوم الخميس by the special blessing of Allah when you are trying to do cupping do it on يوم الخميس wahtajamu wajtanibul الحجامة يوم الجمعة. Guide against doing حجامة copying on Friday, on Jum'ah day. ويوم السبت and on sabt, the day that follows. ويوم الأحد and the day that follow also. Those three days guide against doing حجامة. Friday, Saturday, or Sunday. The Prophet ﷺ said further, وَاحْتَجِمُوا يَوْمَ الْإِثْنَيْنِ thulatha When seeking days of doing hijama, do it on Ithnain, that is on Monday, wa al-thulatha, and Tuesday. فإنه اليوم الذي عاف الله في أيوب من البلاء because that is the day Allah healed Ayub sallallahu alayhi wa alayhi from affliction. واجتنبوا الحجامة يوم الأربعاء guide against doing hijama on Wednesday فإنه يوم الذي ابتلي فيه أيوب because that is the day Ayub was afflicted صلى الله عليه وآله wama yabdu juzam wala barasun illa fi yawm al-arbi'a leprosy and uh, uh, the extreme nature of it that results in amputation of hands and the uh, finger and the legs in most cases it comes on wednesday أو في ليلة الأربعاء or the night of Wednesday. So guide against these periods. Òjíṣẹ́ náà sallallahu alaihi kò fi mọ fún wa yí pé n táwọn màláìka sọ fún wa ni àwọn ọjọ́ tá a ṣe àti ìgbà tá a ṣe ó ṣe àlàyé rẹ̀ náà yékéyéké kí a fi wà lórí ìtọ́sọ́nà tá a bá ṣe kí ló Òjíṣẹ́ náà sallallahu alaihi sọ nínú hadith tí sayidina abdullahi bin umar radiyallahu anhu ma tó gbà wá ó sọ báyìí wípé alihijama ala riq amthalu kádégò ní kùtùkùtù ọjọ́ láàárọ̀ fẹlifẹli òun ló dáa jù wa fi shifa wa baraka ìwòsàn bẹ́ẹ̀nbẹ́ àti àlùbáríkà òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam wa sọ yìí nínú wòsàn àtàlùbáríkà tí ń bẹ́ẹ̀ ni wípé tazidu fil hifz wa fil aql ìyí máa jẹ́ kí ọpọlọ èèyàn sọ wá èyí ni pé ìsọyé ní tọ́n bá ń fẹ́ sọyè ìsọyè ní wal aql ìyí máa jẹ́ kó rí ó tún pé sí wàṣítẹ́ni wàtájìmù ala barakatillahi khamis pẹ̀lú alibarika ọba adẹ́dà allah subhanahu wa ta'ala tẹ́ẹ̀bà dégò ẹ̀dẹ́ ní ọjọ́ alamisi wọ́ṣítọ́ni bẹ̀rẹ̀ hijama yomal juma wa sabti wa yomal ahad ẹ yẹra fún ìjàmà ṣíṣe níjọ́ juma níjọ́ asabtu àti níjọ́ ahad àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n tẹ̀lera wọn yẹn kì í wá ṣe yun nìkan òjíṣẹ́ náà sallallahu alaihi sọ pé wàá tẹ́jọ́ mu. يوم الاثنين wa thulatha ẹ ṣe hijama níjọ́ ithnain àti thulatha ó di mélòó nù ó di mẹ́ta ithnain thulatha àti khamis mélòó ló yọ ọ́ lẹ́yìn arbia juma sabt ahad ó ní ẹ ṣọ́ra fún àwọn eléyìí pé ó ti di nǹkan àsìkò méjì àsìkò bíi mẹ́fà nísìn látara pé kí ni khamis ithnain thulatha jọkẹ tàdínlógún jọkọ kàndínlógún jọkọ kànlélógún náà àti ìgbà tuntun ni èkejì rẹ̀ ni pé àárọ̀ kùtùkùtù fẹlifẹli náà fọyín náà òjíṣẹ́ náà sàásìlà wọn a sọ yìí pé fa'innahu aliyawma alladhi afa Allahu fi ayyuba min albala níjọ́ sulathai níjọ́ tí Ọlọ́run ọba wo ànábì àyùbá ọ̀sán ni kò nínú àrùn tó fi kàn án wàṣítẹ́nìbọ̀lì hijama yawma al-arba'a ẹ yẹra fún ìjàmà ṣíṣe níjọ́ arbia fa innahu al-yawma alladhi ibtuli'a fihi Ayub ọjọ́ tí Allah subhanahu wa ta'ala tó fi àìsàn kan anabi Ayub sallallahu ala nabiyina wa alayhi wa ma yabdu al-jizam wala barasun illa fi yawm al-arbia arbia àti ètí jẹ́ ògóńgó rẹ̀ tọ́wọ́ àtẹsẹ̀ máa ń fi rebété baras òun máa ń wá láwọ̀ ni but ètí ọ́ máa ń jẹ́ ògóńgó rẹ̀ tọ́wọ́ fi máa rebété tí ó di pé ọwọ́ yóò wá di kí ni Yorùbá máa ń pè aka òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní níjọ́ arbiya ló ṣẹlẹ̀ àwòfin ilé ilẹ̀ tìlẹ̀ tàbí òru arbiya tó ń túmọ̀ sí pé kí ni àwọn àsìkò yìí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó ní ká yẹra fún wọn. kì í wá ṣe yẹn nìkan òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ìyí máa mú àwọn ibìkan tó ti máa ń ṣe hijama. kana idha shaka ahdu rasahu whenever any person complained to the Prophet sallallahu alaihi that he had a headache maybe severe severe headache the Prophet sallallahu alaihi will say idh ab fahtajim go and do copying. وإذا اشتكى رجله قال اذهب فحدبها بالحناء. When anyone complains to the Prophet ﷺ that no, I have problem with my leg, I'm not feeling fine with my leg, the Prophet ﷺ will say, go and uh, dye it with hina. Tí lọ kégbàjà rẹ̀ bójíṣẹ́ náà sàásán pé ah, ẹ̀fọ́rí ga ọ̀ ẹ̀fọ́rí pọ̀ òjíṣẹ́ náà sàásán náà máa ń sọ fún yín pé lè ṣe hijama lè dégò tọ́ba wá ní ẹsẹ̀ ní ń dun òun òjíṣẹ́ náà sàásán náà wọ́n sọ pé lè lé làálì nínú àwọn nǹkan àwòsàn òní làálì lílé sẹ́sẹ̀ láti fi ṣèwòsàn naam fàáfíìsà hàdà eléyìí wá nínú ẹgbàá wa imam ahmed imam tabarani àti imam ahkim bin sanadi hasan òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam gangan ẹ̀gbà wa wá nínú sahih bukhari wa muslim wípé kánà ìhàtẹ́jọm òjíṣẹ́ ńlá gan ò fi ilẹ̀ o kìí ṣe pé nǹkan pa wá láṣẹ pé ká ṣe nìkan jàmọ̀ pé tí wọ́n sọ fún un lókè ó ní wípé aleka bil hijama hijama dọwọ́ rẹ̀ rẹ̀ wọ muhammad nínú ẹgbàá mi wọ́n sọ pé mur ummataka bil hijama pa àwọn ọmọ rẹ lẹ́yìn rẹ láṣẹ láti máa ṣe hijama kana yahtajimu ala hamatihi òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó máa ń dégò síwájú orí rẹ̀ báyìí now wa bayna katfayhi àti láàrin èjìká rẹ̀ méjèèjì wa yaqul man ahraqa min adhi dima fala yadurruhu an yatadawa bi shay'in li shay tí ẹni tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí ìmú ẹ̀jẹ̀ fa ẹ̀jẹ̀ kú ò báyìí kò ní mú aburú kankan fún ìwòsàn ni ó mú wá fún òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam máa ń ṣe recommendation báyìí bó ṣe wá nínú sunan abi da'ud kana yahtajimu fil akhdain adain òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ìmọ̀ ṣe hijama níbi iṣan ọrùn báyìí lẹ́gbẹ̀ẹ́ iṣan ọrùn báyìí kìí ṣe yẹn nìkan welkahel àti láàrin èjìká méjèèjì now ó dẹ̀ tún máa ń sọ yìí pé wọ́n máa ń ṣe pé wakana yahtejim lè sẹ́bẹ̀ á aṣọ̀rọ̀ ìwà máa ń ṣe ní jọ́kẹtàdínlógún wa ihda wa ishirin sorry lè sẹ́bẹ̀ aṣara yaani jọ́ kẹtàdínlógún wà ihida wà shirin ó dẹ̀ máa ń ṣe níjọ́ kọkànlélógún so hijama yìí ṣe pé wòsàn nìkan kí ló tún jẹ́ sunna ìbáàdà tó jẹ́ pé ṣíṣe rẹ̀ gan èyàn ó ṣe kí ni èyàn gbà ládàá náà tó jẹ́ pé tí èyàn bá ti lo oògùn tẹ́lẹ̀ àsìkò tí nǹkan ó ọ wà lọ́wọ́ ta ni Allah subhanahu wa ta'ala bàtà bá ti ṣe bí ọba adẹ́dà ṣe ní ká ṣe intention àwa ti ṣe ná àsìkò tíwòsàn wà á dé ọwọ́ ta lọ́wọ́ Allah subhanahu wa ta'ala but ọkàn balẹ̀ wípé ntẹ̀mí ṣe yìí o kò sí tàbí ṣùgbọ́n ń bẹ̀ ìwòsàn ní tọ́wá láti ọ̀dọ̀ ọba adẹ́dà subhanahu wa ta'ala. The Prophet sallallahu alayhi wa sallam used to do cupping between Is jugular veins. And he used to do it also between his shoulders. Not only that, the Prophet ﷺ used to do it on the 17th and 21st of every month. Now, in short, in summary, This is the little we, we try to explain on hijama such that the brothers and sisters who have been, been very much bothered on how do we go about it uh, should know what they're about to embark upon. And I said, as I said earlier before the coming of Malan Rashid, before he came, that he knows the man who does it. Am I right? Now, Maybe through that man, we also be able to get a woman who does it for our sisters. That is the best. If we are able to get a sister who does it, that takes care of our sisters. And uh, when we are, since we are able to get a man who does it, we he will take care of our brothers. But nevertheless, we sit down with him or her and let him know, him or her know the details of the sunnah of doing it. Inshallah, what is today's date? Hijri. No, know, we invite him or her. It's very important. It's important. If it will involve us giving him something, inshallah, just to come and, yes, take his address, give him the guide and all that. Uh, what date of Hijri is today? Now? What is the Gregorian day today? 12. Today is 11, inshallah. So, inshallah, by the end of the month, we will produce a small thing just to be a guide that will be in the hand of everyone. You know, we only conduct the printing something from whoever is interested so that uh, it will be like a handbook for you to any person who wants to do ijama for you. Uh, the concerning the brothers, Uh, we have our northern and Hausa brothers, you know, or Maiduguri brothers in Agege or Idiaraba or uh, uh, um, Idiaraba or Obalende and all. The, everywhere you have Hausa settlement, you have this kind of arrangement because, you know, Islam has been there for long. Eastern cultural things of Islam had been taken, and uh, some of them they know it, but they don't know the textual evidence to back some of these things. And in trying to do it, we have to take care of the medical advices such that you know the synthesizing of the the instrument to be used because it's going into the system, and uh, you have to take all these precautionary measures. That is why in Muslim Arab world, it has been integrated into the hospital system such that it can be monitored and all that. One of our brothers, Abdul Wahid Fam, you know, when he went to Medina, and uh, I think Ibrahim Abdul Rauf Abu Nasser, when they got to Medina, the first thing they said, ah, based on these various hadiths on this issue, we want to we want to experience it. So they did hijama. Barakallahu fihim wa fina jami'an. So it's very important. You know, this is an ailment, most especially when the Prophet ﷺ said, you know, it is a, it is a, it is, it is healing from all sort of ailments. So may Allah Subhanahu wa Taala uh, cure our, our, our, illness and uh, make us sound you know, in our head, in, in our deen, and in our hereafter. This is the short. Uh, discussion we want to start with on the issue of hijama because of, you know, questions always being asked on the issue. And uh, most so, some of the brothers are so much pressed that uh, they called me day before yesterday and told me that we are about to do it, since you are delaying, you know, the talk you want to give on it. Inshallah, we dedicate this short talk to them. May Allah subhanahu wa ta'ala make it for his sake alone and a means of salvation in the day of Qiyamah. Inshallah. And uh, àwọn ọmọ ìyá tó láwọn ọmọ ìyá tí wọ́n ń béèrè ń gbogbo gbà àníkàfẹ́ lè ṣe ṣókí ní àti ìfijẹ́ tí a fi wá ìtọ́sọ́nà lórí bá a ṣe ṣe kínní àti kínní ẹ̀rí tó wálé lórí torí ọmọ ìyá kan ó gbé kéèsì wájọ́ kan ó ní òun ọmọ tó ṣe òun mo ní kí ló dé ó ní tí òun fọkàn balẹ̀ sí pé kò lè bọ́ mọ́ òun lórí ó ní suratul fatiha ó ní òun ọmọ tó ṣe tó máa ní kankan ní yọ lọ lẹ́sẹ̀kẹsẹ̀ tó máa ní kankan ó dé wọn affect you òun dé ń gbìyànjú gbogbo yẹn ní àmọ́ pé òun gbìyànjú wá ní kí ni kóun ṣe sí mo ní lọ hijama but láàárọ̀ kùtùkùtùkùtù kó tó jẹun lọ ṣe hijama torí pé násù yìí ó wá lórí rẹ̀ ìgbà tí násù rẹ̀ ti wá lórí rẹ̀ ntọ́ba adẹ́dà sọ ni lẹ́nu la yantiqu anil hawa in huwa illa wahyu yuha wọn ni bóòlù ń ó ṣe gẹ́ẹ̀tì ẹni tó máa ṣe ìjàmà fún un mo ní lọ sọ́dọ̀ afáàbá pé ọ̀fẹ́ ṣe ìjàmà afáàbá pé ó fẹ́ ṣe ìjàmà àárọ̀ kùtùkùtù ló fẹ́ ṣe kí ni tì ó ní torí wípé kéèsì tó wà pẹ̀lú òun ni tó ń fẹ́ ṣe tó ń fẹ́ ṣe tó ṣe ó ní ah òun ò lè mú ẹ lọ o torí pé òun ò gbọ́ lè rí bí ọmọkùnrin ṣe jọ wọn kékeré tó ó ní yasek na ó ní n tó kóun yọ ní oríṣiríṣi ọ̀rọ̀ tí àáfàá sọ ó ní wípé ìgbà tó ń bi yín léèrè ẹ gbé jáde ẹ bẹ̀rẹ̀ sí kà ẹni kóun ó mú gègé àti wárákà kóun ó kọ sí ni ó ní tó kóun yọnu ó ní ní tó ń kó sí òun lórí ó tó ó tiẹ̀ má bá mi sọ̀rọ̀ mọ́ mo ní kí ló dé ó ní ah, gbogbo eléyìí mo ní tó bọ́lọ́wọ́n bá bá ṣàmójúkúrò fún àwa àtòun náà kò gbọ́yé ni àlẹ́nsán àdúgbò lè máa jẹ́ ìlà ọ̀tá téèyàn gbọ́ gbọ́yé lèèyàn máa ń jẹ́ ẹni tí ọ̀bá mọ̀ yìí pé chloroquine yóò wo malaria rẹ̀ sàn ẹ̀ pé kíkorò rẹ̀ ni máa wò kíkorò rẹ̀ ni máa torí pé kì í ṣe àdìsí sẹ́wọ̀n pé a ti já nírọ́ nísìn àìmọye àwọn oògùn tó dùn tó dẹ̀ ń ṣiṣẹ́ torí kì í sọ̀rọ̀ ọlọ́run ba so irọ́ ni <laughs> tí ọba ti bá mú násù mú ìsọkúsọ ni ẹyọ àdánù ni àdásígbẹ <laughs> now so àfọwọ́yọ́ kì í ṣe pé a fi ta sí yorùbá o gbogbo ẹ̀dá náà ni mo rí pọ̀ gẹ̀gúnlẹ̀ ni. Okay. <laughs> so inshallah al-karim awa huwa ntí awa di ashahid nta múmbẹ̀ ni wípé tí àfọ́ ọba fi gbọ̀yé báyìí àwọn ọ̀gọ̀rọ̀ aláìmọ̀kan tó jẹ́ pé iṣẹ́ tí wọ́n ní ìgò dídé ní gbogbo àwọn agbègbè báyìí iṣẹ́ mọ̀ pé kí wọ́n wá mọ́ gbọ̀yé pàápàá fa àwòlà òun gan ló máa ṣe ṣe kíní jù so wọ́n lè mọ̀ mọ́ àwọn ọjọ́ yìí wọ́n lè mọ̀ mọ àwọn àsìkò yìí kí a dẹ̀ mọ̀ wípé òjíṣẹ́ náà sàlám ní ká ṣọ́ra fáwọn ọjọ́ kan wípé wọ́n máa ń fa kí ni ẹ̀tẹ̀ so gbogbo nǹkan wọ̀nyí la máa ṣọ́ kí ọba adẹ́dà subhanahu wa ta'ala kọ́mọ́sá ṣọ́ wa pẹ̀lẹ́ sìn wa náà ìbéèrè tá a bá ní lórí rẹ̀ ká tó. now one two three three. three, four, five, six, seven, eight, nine, ten, eleven. السلام عليكم ورحمة الله. نعم يا شيخ. da kake bayani sai ka ce kamar ranar goma sha bakwai da sha tara da ashirin da ɗaya shine mutum zai iya yin hijama to sai kasance mutum kuma yana biye-biye da ranan alamis ranan man alamis da litinin to sai bai fada wannan ranar ba ba sai yi takasansan ya kasance ya fada din na a àfa pàtàkì ó ní àníkáwá jọ jọ́kẹ̀ẹ́ jọ́kọ̀kàndínlógún àti jọ́kọ̀kànlélógún a dẹ̀ tún ní kí a ṣe níjọ́ alhamis jọ́ ithnain àti jọ́ thulatha tí àwọn ọjọ́ yìí tí ò bá wá bọ́ sí àwọn seventeen nineteen twenty one nǹkan now tó bá bọ́ sí àwọn ọjọ́ yìí fa afdal tí ò bá bọ́ sí i ìgbà tó jẹ́ wípé ọjọ́ tá a sọ ló pàtàkì kọ́ mọ́ bá a fi bọ́ sí juma arbia juma sabt ahad torí ewu tí òjíṣẹ́ náà sàásálà ń sọ yìí àwọn ọjọ́ yẹn ni a sọ tá a fi ní kó sí tahdir tá a fi ní kó sí ewu tí òjíṣẹ́ náà sàásálà ń kí a lọ́n parí wọ́n àlọ́ náà asalaamu aleykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi. asalaamu aleykum ya sheikh. wa n tun. Ah, eléyìí tẹ́mi fẹ́ béèrè ń bẹ̀ wọ́n ni pé ààyè tí wọ́n ti ní ká ṣe yẹn. bẹ́ẹ̀ni. báyọ̀ pé ibi kan ń dùn yàn nú ara ni. bẹ́ẹ̀ni. ṣé àwọn ààyè wọ̀nyẹn náà láti ṣe ni àbí àbí tí ó ti ń dùn yàn. n tí n bá advice ah, nínú short n tí a fẹ́ kọ yẹn ah, sheikh islam thani ibn qayyim jawziya nínú rahimahulah rahmatan wasi'a nínú tírà rẹ̀ zadul ma'ad ó mú àwọn ibi tó jẹ́ pé tí nǹkan báyìí máa ń ṣe yẹn bí báyìí ibi ilé yẹn ó ti ṣe tí nǹkan báyìí máa ń ṣe pẹ̀lú àwọn ẹ̀rí kan ó mú wọn wá inshallah alkarim a try láti detail gbogbo àwọn èèyàn náà ní inform tó yẹ pé yóò kéré eh, average person anytime yóò kàn lè flip through torí tó bá ti di pé ń pọ̀ kìí ṣe gbogbo èèyàn ló ní ẹ̀mí àti máa àti chẹ́ẹ̀kì Facebook kúrò àwọn èèyàn lọ́rùn ju kí a máa wọ kárùn nǹkan báyìí lọ a ṣe in short form English Arabic uh, English Arabic uh, Yorùbá àti Hausa ok inshallah no ọ̀gọ̀rọ̀ ẹni tó bá ti tó bá ti fẹ́ kéwú nílọrin lọ sókè wọn á kọ́ máa tú sí Hausa fún wọn náà kí wọ́n tó tú sédè wọn ló fi jẹ́ pé the official language of Islam ní Nàìjíríà is Hausa so ọ̀gọ̀rọ̀ tí wọ́n bá ti ní Yorùbá gan gba wọ́n fẹ́ kọ́ kéwú Hausa ni wọ́n fi kọ́ ẹ wò ó gàyìnbà kí òfin káwó lásán gbogbo eléyìí káfọ́ ara sínsinra gbogbo eléyìí ọtí sọ̀rẹ́ndà náà ń ṣá tó ń túmọ̀ sí pé haúsá hmm. fa. torí alifu bàtà sálẹ̀ yẹn sáà fi bẹ̀rẹ̀ kéwú miandese ń ké ní so àwọn tí wọn bá sọ pé mali ni wọn ti gbẹ̀sìn wá sẹ́mọ̀ pé eh, OPC agenda lẹ́yìn kìí ṣe gbígbé yẹn fẹ́ yẹn fẹ́ da afá rẹ̀ nínú kìí dẹ̀ ṣe wẹ̀kọ́ náà ya sheikh tí làálì yẹn èèyàn ó lọ fi sójú ibi tí ń dùnyàn bí ẹsẹ̀ ni rárá ṣáàmà ẹsẹ̀ lè máa ròyàn ó lè jẹ́ pé ríro ẹ̀fọ́rí wọ́n ní kádébò tẹ́yìn bá orí máa ní fún òjíṣẹ́ náà lọ́dẹ́gò ta ló ń sọ̀rọ̀ Allah lẹ́yìn láyé ń tí kò á nílá wa sọ wọn pé ìlàjù eh, rabbani lélẹ̀ ìwòsàn ní tí Allah subhanahu wa ta'ala sọ kalẹ̀ tó ń túmọ̀ sí pé ikma ti bẹ́ńbẹ́ àwọn ò mọ̀ ohun gan náà ló yé nígbà tó fi di pé àwọn màláìka kọ̀ọ̀kan tó ní kọjá wọn náà pé rẹ o kò sí nítorí bí eléyìí kò sí gbogbo hàn pé lárúbáwá fi bẹ́ẹ̀ mọ̀ tẹ́lẹ̀ torí ẹ̀gbà wa kan wá pé nígbà tó ṣiṣẹ́ náà tí wọ́n ìwọ́n fẹ́ dégun wọn ní ya Rasulullah ma hadha pé èwo tún lè léyìí o ìrẹ òjíṣẹ́ ńlá sàlàsàlà lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ṣàlàyé rẹ̀ fún wa báyìí ní báyìí ní báyìí ní tó ń túmọ̀ yìí pé tààrí ara ẹ̀sìn wa ni ìwòsàn ní tọ́lọ́wọ́n bá sọ kalẹ̀ fún wa ká kọ́ ọ ká padà sí díẹ̀ yóò kó wa yọ kúrò nínú ìnáwó rẹpẹtẹ rẹpẹtẹ tí à ń ná lórí àwọn nǹkan tí ò dẹ̀ tí ò dẹ̀ mówó sàn wá tó yẹ pé àbá ni gbogbo ẹ̀yin ń jẹ́ náà. ẹ mo yasef. ok ọwọ́ mm, mọ̀ wá ní ọwọ́ mọ̀ wá ní ara yẹn. wọ́n ní ẹ mẹ́sàn-án làálì nínú rìwáyà kan. bẹ́ẹ̀ni. báwo la ṣe fẹ́ lò yẹn pẹ̀lú àgbàlagbà tó ní ẹsẹ̀ ń dùn àwọn ẹ̀dẹ̀ ní ìwòsàn ẹsẹ̀. bíi làkó ègbé bíi ọyẹmí bíi làkó ègbé bíi àwọn nǹkan kan báwọn ok náà ni làkó ègbé romantism náà làpọ̀ ìgbé àti lumbago àti gbogbo ẹ̀ wà so yóò lé lálẹ́ sẹ̀sẹ̀ wọ́n lé lálẹ́ sẹ̀sẹ̀. ojú bi tó ń ah, dùn. ẹni tó ibi léèrè ọkùnrin ni rárá yóò lé sẹ̀sẹ̀ just ẹsẹ̀ ẹsẹ̀ bí ni wọ́n máa àtẹ́lẹsẹ̀ wọ́n máa ń lé lálẹ́ sí bí ó ṣe wá gẹ̀ẹ́tì síbi tí ó ti sóòfù yíṣu yẹn wọ́n làwọn àdàn. salamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa alaykum salaam wa rahmatulahi wa barakatuh. ìbéèrè méjì ni mo fẹ́ béèrè. kọ́lọ̀ wọn fún wa ní dáhùn rẹ̀. àfààyàn ti béèrè tí ẹ̀dẹ̀ ti ánsá rẹ̀. náà tí àwọn ọjọ́ yorùbá bọ́ sí tẹ̀lẹ̀ tó. and the second one tí mo fẹ́ béèrè kí ni àjọṣepọ̀ tó wà láàrin kí ènìyàn máa fi ẹ̀jẹ̀ sílẹ̀ àti ìjàmọ̀ tẹ̀ ń sọ yìí. Ah. sometimes àwọn ẹlòmíràn máa ń wo wípé tí ẹ̀jẹ̀ bá ti pọ̀ jù lára pé kán fẹ̀jẹ̀ sílẹ̀ wọ́n ní wàá mọ àjọṣepọ̀ tó wà láàrin méjèèjì ẹni tó bá lẹ́jẹ̀ tó tó láti fi sílẹ̀ láti fi la ọmọlàkejì àwọn àfáàní kò burú bọ̀ ti hijama ṣọ́ ma pé ẹni tẹ́jẹ̀ ò tó lára rẹ̀ gan ó lè ṣèjama láti fi ṣe pé láti fi wá wòsàn ẹ̀yàn sọ̀rọ̀ ibi tí ó ti ṣe kíní nìyẹn èyí tí efẹ̀jẹ̀ sílẹ̀ ọba mustahab mubah sọ ti yé báyìí but eléyìí ó fẹ́ di tó jẹ́ pé ó ìfilọ́lẹ̀ rẹ̀ ó ó nípọn láti fi wá òsàn ìyàtọ̀ tí ń bẹ̀rẹ̀ rẹ̀ náà náà. ṣé ó necessary kí èèyàn wá àwọn ọjọ́ yẹn as in based on pé èèyàn fẹ́ voluntarily èèyàn fẹ́ fẹ́ jẹlẹ fún yàn as in àwọn mm. ọjọ́ tí. barakallahu fik téèyàn bá ṣọ́ àwọn ọjọ́ yẹn ó better kọ́mọ́ bá kó sí ewu tí à ń payà náà jazakallah khair. sanwó àìpọ́ntìlá. torí blood letting yẹn náà à ń gbẹ̀jẹ̀. Hmm. ẹ sọ fún wa nípa ọjọ́ tí anabi sọ̀sìn náà wípé ká má lò gẹ́gẹ́ bí ọjọ́ juma lọ́jọ́ wednesday. wednesday. ṣé wọ́n béèrè ìrú èyí ṣé ó wà applicable sí torí pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ fún wa nínú àti anabi sọ̀sìn náà ni pe àwọn òsàn míì tó tún dáko bíi oyin àti ìjàmọ̀ yẹn na tó mention. now adẹ̀yẹkújọ wednesday gẹ́gẹ́ bí eh, ni ọlọ́run bá fi nira kan níbi wa ahayub na ṣé wọ́n applicable sí bẹ́yà tá a bá fẹ́ lu bí oyin mi àbí oògùn mi kámọ̀lú ní ọjọ́ wednesday. ọ̀yàtọ̀ ọ̀yàtọ̀ ṣùgbọ́n tá a bá ṣọ́ àwọn ọjọ́ yẹn ọbẹ̀ ta. Hmm. salamaleykum. wa alaykum salaam. ọlọ́jà rẹ pẹ́ lórí dáadáa sàn. àmì àti wọn. ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé ọmọdé tí ò tí ì mature ṣó lè lò. kò sí ṣó lè ṣó ní ìdìwòsàn. àrà pẹrẹ bóyá ó ní ìwòsàn àbí ó ní ìdí àbí kò ní ìdí. láà ṣó ní ìdìwòsàn. ó ní ìdí kó gbogbo ara ní ìdìwòsàn máa padà. now jazakumullahu khairan sir. one two. now ìbéèrè ilé ìkùnsè lórí ìjàmọ̀ okay èèyàn ó ṣe sábàbí pé bóyá ó ń wa mọ́tò mọ́tò i mean èèyàn yẹn wá bóyá ó gán mọ́tò ni tó wá jábọ́ hmm, tó wá kú ní ọ̀rọ̀ pé bóyá ká san owó ẹ̀mí àtàwọn nǹkan tó rọ̀ mọ́ bóyá kẹ́mi bọ́ látọwọ́ yàn hmm, ṣó wà applicable sí irú ẹni báyìí àti pé báwo ni yóò ṣe é ṣe now jẹ́sàkùn lọ́kẹ̀rẹ́ ọ̀ǹtún. àwọn area tábà ṣàlàyé yékéyéké lórí rẹ̀ lénìí nìyẹn lórí jìnnáyà tábà rántí n tá n bọ̀rọ̀ ọbọ̀ lé lérí àwọn bíi mẹ́ta kan ní tí wọ́n sopọ̀ mọ́ra wọn Allah subhanahu wa ta'ala sọ pé wala taqtulu awladakum khashyata min imlaqin ẹ má pa àwọn ọmọ yín èyun ni wí pé nǹkan pàtàkì tí wọ́n fi ní ká ṣègbéyàwó méjì ni. Àkọ́kọ́ ìkóraró kúrò nídìí ìbàjẹ́ kọ́ má di wí pé ló fi jẹ́ pé tọ́ ọ bá ti dé jáde ìta o rí obìnrin olóbìnrin ara rẹ̀ ń gbé fúkẹ́ wọ́n ní kó lọ bá tilé n tí ń bẹ lára tilé òun náà ní ń bẹ lára tìta wọn ò fẹ́ kí mùsùlùmí kó ṣe kí ni kó masturbate tàbí kó máa wo photography film torí pé masturbation èyí tó fẹsẹ̀ rinlẹ̀ jù nínú ọ̀rọ̀ ò ní pé haramu ni òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam kò fi kọ́ àwọn ọmọlẹ́yìn rẹ̀ látara pé kí ni Allah subhanahu wa ta'ala sọ pé walladhina hum li furujihim hafizun illa aw ma malakat aymanuhum ومن ابتغى غير غير ذلك أيك هم العادو هم العادو Allah subhanahu wa ta'ala sọ yìí pé àwọn tí wọ́n ń ṣọ́ ìhòhò wọn èèyàn abẹ́ wọn àyàfi lórí àwọn ìyàwó wọn tàbáwọn ẹrú wọn nígbà tá a bá ní ẹrú tá a bá jagun tá a bá kẹrù Allah subhanahu wa ta'ala wa sọ yìí pé àwọn tí wọ́n bá kú nínú agbègbè yìí àwọn ni àwọn tí wọ́n kọjá àlà ti yẹ̀ lẹ́yìn eléyìí ni awon ti won koja ala to n tumo si ti haramu ni Allah subhanahu wa ta'ala has not sent the Prophet sallallahu alaihi wa sallam to guide us towards anything outside this the two means the two illa illa t that is behind marriage is to protect and preserve one's chastity. That is one. The second is for procreation. That's why the Prophet ﷺ said, تزوجوا الولود الودود لأني مكاثر بكم أمما يوم القيامة. Marry a child-bearing and loving woman because your multitude will be a source of pride to me in the day of Qiyamah. That's not the only thing. A companion of the Prophet ﷺ went to him and said, Ah, I've seen a woman, pretty, rich, with all the necessary things one would desire in a woman, but she cannot bear children. Should I marry her? The Prophet ﷺ said categorically, No. He went the second time, the third, the Prophet ﷺ said no. In another wise, the Prophet he said that the fourth time, the Prophet ﷺ now mentioned this hadith. When you want to marry a woman, marry a childbearing and loving one. You know, that loving we assist in bringing of the child and even, you know, taking care of the husband. This is very important, and that is why the Prophet ﷺ recommended that when you are marrying a woman, you marry a virgin. The Prophet ﷺ gave reason. He said because the womb is very fertile for procreation, and you won't because she's just very young, you, you won't spend much on her, you know. But when you married, you know, a grown up or a divorcee or something, she's got a lot of responsibilities. And uh, you meeting the needs may not be easy for you. Something of that nature. She may be, she might have become a bologo, as some people will say. Now, So something like that. The Prophet ﷺ had been very categorical. Our deen is not hypocritical. The truth is said point blank. Ulu qawlan sadida. Yusli lakum amalakum wa yakfir lakum dhunubakum. These are the main reasons for marriage. For someone now, either to delay marriage because of poverty or to delay, you know, child, you know, rearing or child bearing, because maybe he feels or she feels also that uh, there's not much